رجيم ولم يهد لهم كما هلكنا من قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات أفلا يسمعون أولم يروا أنا نسوق الماء إلى الأرض الجرز فنخرج به زرعا تأكل منه أنعامهم وأنفسهم تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون ويقولون متى هذا الفتح إن كنتم صادقين قل يوم الفتح لا ينفع الذين كفروا إيمانهم ولا هم ينظرون فأعرض عنهم وانتظر إنهم تغيرون الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسوله الكريم المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوكي بكوف والله الحمد لله Ọba tí ó tún fún wa láǹfààní àti lè pàdé lónìí. Idha asbahta bil khayrati qul qul. Tọ́lọ̀ ń bá ní إذا, أصبحت بالخيرات قل قل

jù ẹ lọ tó ń wò nínú ọlá. Fàlá tẹ́kì fúrú bí rọ̀hámẹ́tì láńtàrọ̀ ha. Láìpọ̀ rẹ̀ máa lè ní kó dí sànà Allah. الله وردا بمال خذ فناء الله وردا ọmọlúwàdí èèyàn láyé tó nílà káyè tó rí rẹ̀ pé ó gbọ́dọ̀ máa fi gbogbo ògbà sí ọpẹ́ lórí tọ́lọ̀n ti ṣe fún ni abẹ́ ọlọ́run kó jọ ogbóre tó ti ṣe fún wa títí dásìkò táwà yìí ọlọ́run àlékún ẹ̀ ọlọ́njọ́ máa ṣàtúbọ̀ wá ṣe fún wa ọlọ́njọ́ kan tọ́lọ́run a ń tẹ̀síwájú lónìí lẹ́yìn tàbí tí kọ́ fọ́lọ́run tàtọ́rọ̀ àlékún ọlọ́rẹ̀ fún àníbà Muhammad sallallahu alaihi wasallam àbí ọlọ́run bá kó bá ṣàlékún yọnu rẹ̀ fún àwọn sàhábà ó dẹ̀ jọ أولم يهدي لهم كما أهلكنا من قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات أفلا يسمعون إن في ذلك لآيات أفلا يسمعون الله وان شاء الله يفواننا القرآن ننو سورة السجدة أولم يهد إلى ما نيدي أفين سما أو إباري رلو جي جي تفسير واتوني ọ̀nà ló súnmọ́ ìtí abẹ́ ṣe ní àṣekágbá fún tẹ̀fsìrì wa ọdún yìí ọlá yìí náà ni a máa ṣe àṣeyẹ kágbà tẹ̀fsìrì náà tó fa náà ni pé ọjọ́ mẹ́ta náà la máa ń ṣe lọ́sẹ̀ ọjọ́ monday àti tuesday àti ọjọ́ wednesday ọlá yìí náà dẹ̀ ni ọjọ́ kan tó kù láàrin ọ̀sẹ̀ yìí dẹ̀ máa di 29 adẹ̀ ń fojú àti alẹ́ ọjọ́ wednesday a fojú sọ́nà láti máa retí tàbátí gbọ́ pé oṣù ti lé tàbí gbọ́ announcement láti ọ̀dọ̀ sọ̀lítọ́ọ̀nì wípé wọ́n ti róṣù ìtumọ̀ rẹ̀ ni pé ọjọ́ thursday tó ń bọ̀ ìtí ṣe ọjọ́ yawmul khamis ọjọ́ àlàmísì ti ṣe ọ̀túnla a máa jẹ ọjọ́ ọdún ṣùgbọ́n tó bá sọ pé oṣù yẹn ò lé tí signation ńlá kan

àti ìlòdì sílẹ̀ àwọn ẹni eré tí wọ́n ti rẹ kọjá lọ ẹlẹ́yìn òjúwé mùsùlùmí gidi kò dẹ̀ fi kò ṣàfihàn ìtàrálẹ̀ àti tẹríba ó ń ṣàfihàn ìgbéraga jọrẹ nílójú àti ganagana àti kíyàn máa ríra rẹ̀ pọ́ ń jẹ́ bá kan tó bá kan láì jẹ́ kankan. kan torí díẹ̀ yà àwọn ẹni eré tàná ń tí wọ́n máa ń ṣe rèé ó náà ní ta kéde ẹ̀kún wáyé wọ́n máa ń retí pé ni

أنت تواجهون إن بالتابع ولم يهد لهم كما هلكنا من قبلهم من القرون الله أباني وقوين سوى لي تونا قوى سلجو الجمع تون قرأ نبقى من يزوات الشواج níṣẹ́ ìtí tó mọ̀ kẹgbọ́ ọ̀dí tó ṣàlàyé fún yín nínú gbogbo àwọn àlàyé tó ń ṣe nípa àwọn èrò síwájú ni ọjọ́ anábi sọ́ọ̀lẹ̀ ọ̀tànábi lóòd náà tí wọ́n ti lọ ayé tí wọ́n ti rí kọjá lọ àwọn ọlọ́run tó ń fojú wọn rí látara ọlọ́run pa Ọlọ́run bá léṣẹ́ iná ò tí ìná náà ti gbọ́. Ọ̀lọ́run mi ọkọ̀ bílẹ̀ yìí mìíràn lókòrò. Tí wọ́n náà tí wá wà láyé lónìí tán ṣe wà fún ẹ Ìmí wà láyé nínú wọn lónìí wọ́n ti di gbogbo ara ti

ẹ̀mí máa rí lọ́lọ́wọ́ fi sọ pé Ibrahim kọ́ Kaaba ọlọ́niwọ̀ ẹ́sì yẹ rìfáà Ibrahim al-qawa'ida min al-bayt wa Ismail ó ṣe rọ́fún rẹ̀ ní ó náà tún gbé sókè ó wà ń lẹ̀ tẹ́lẹ̀ àwọn kèfèrè tààrà náà bá tún ṣí gàngán dìde ọ̀rọ̀m yahdi lahum kam ahlakna min qablihim min al-qurun a ṣà máa balẹ̀ jẹ́ káàkiri wọ́n máa gbọ́rọ̀ kàkà kí wọ́n yí padà kàkà kí wọ́n chẹ́ǹjì kí wọ́n fi wà bàjẹ́ lẹ̀ gbogbo tọ́tún máa fi destroy tọ́lọ́run àti tòjíṣẹ́ ẹ̀nà máa lé bí kan náà fẹ́ pàápàá súnà bí kan náà fẹ́ gbó mọ́sálásí bí kan kọ́ṣà máa mọ̀ fẹ́ dáwà lálẹ̀

Gbogbo wà títò ń bọ̀ yìí, táa ní kò fìwà bàjẹ́ ilẹ̀ yìí, kò yẹ ṣe lè kò yẹ ṣe tọ̀hún, tó rí orí ire ti ẹni kìí. Afalam yasiru fil ardi fayanzuru kayfa kana aqibatu alladhina min qablihim. Aláníṣàwọn èèyàn ọ̀nà lọ láyé táwọn èèyàn mọ́ ní àwọn tó pèrè ń jọkí náà tọ́nà fi wá wó kàábà yìí ẹwàrà tọ́nà fi wọ́n já akíbájú lẹ́bí iná mi ń kọ́ bí lè yìn kódà ìkan nínú tí wọ́n máa ń fi ń dìsọ́ ìkan láyé ìgbà náà tó jẹ́ búdósà àgbà náà òun náà ni tó bá fara tìǹkan báyìí tó jọra mọ́ báyìí ilẹ̀

àwọn àwọn adéjẹ́ náà láàníyàn fún àwọn fẹ́ wá wó ilé ọlọ́run alamtara kẹfà fa'ala rabbuka bí ashabil fil kítan ìrìn yẹn bá máa parẹ́ ẹlifáǹtì ni wọ́n gbé dání wá kítan rẹ̀ máa parẹ́ nínú ìtọ́ wá ṣe lọ́lọ́run fi mọ́ọ̀mọ̀ ló fi mẹ́ṣàn fíìlù yẹn aláni ẹ̀ṣẹ́ ẹ̀rí ń tàà fojú àwọn àbúrábìlì fíìlì rí ni. alámiyẹ́jì alkaida hàn mú fi ìtàbùlì gbogbo plan aburú tí wọ́n ní lórí pé àwọn fẹ́ wó kàábà ọlọ́run ọlọ́run ó dẹ̀ sọ gbogbo ìdánù mọ́ ọlọ́wọ́ gbogbo plan òun sọ́dọ̀ fò ọlọ́ni tó ń kàn ṣe ní pé ń kàn rán ẹyà bábíl ẹyà bábíl àlọ́ ń ترميهم بحجارة من سجيل أكلا في أقوى نوبيا وقتلات نانا سجيل فاجعلهم فجعلهم كعصف بلاش ọlọ́run kí ní ọ̀dọ̀ jú àwọn ẹyẹ ẹlẹ́nu ó dẹ̀ wà lẹ́nu wọ́n dẹ̀ gbéra níbẹ̀ ọlọ́run ọ̀dẹ̀ ní kó jù wọn lẹ́nu ẹ̀lẹ́mí lè máa ìmájì pé bá olóṣì lè pọ́síbù tí wọ́n kó wọ́n náà ó lè fi pláyà dín kakọ́kọ́ fi dínà mú kí rọ́bà dẹ̀ wà ń jẹ́ kó má dẹ̀ fi lè gbóngbóná ṣùgbọ́n tó fi dímú ẹnu kí ní ẹ̀yẹn gbóná díẹ̀ ṣùgbọ́n wọ́n jẹ́ ògbóná kò kàn wọ́ lọ́wọ́ ọlọ́run ọba ní kápá kó ṣe bẹ́ẹ̀ sẹ́nu ẹyẹ. àfàlàm yasiru fìlà rúdì. gbogbo ẹnu rẹ̀ gbé. fàyàwùrú kayfa kana aqibatu alladhina min qablihim. ọlọ́wọ́ ní káàyẹ máa wá jùlẹ̀ wọn lórí kankan. faja'alahum ka'asfin. faja'alahum ka'asfin ma'kul. àti ẹni tí wọ́n gbé àtàwọn náà bí wọ́n pọ̀ tó ló ń kà. ọlọ́ni bí ìkànkan ṣe ń jábọ́ọ̀lù wọn nínú àwòkúta ẹ̀rẹ́ táwọn ẹ̀yẹ yìí wọn lórí báyìí sẹ́ntà wọn ló ń ṣe ó dẹ̀ só dẹ̀ ń gbó wọn játi játi ẹwẹ́ra gbogbo wọn tàà pè ní bí wọ́n ṣe bọ́m̀bù lónìí wọ́n ṣe kíní gbogbo àwọn nǹkan yẹn wọ́n lọ ka ìtàn báwo lọ́lọ́n destroy ọwádà gẹ́gẹ́ bí axim akún àfáàní tí wọ́n rẹ̀ ní pé àwọn koríko tí àwọn ẹran jẹkù afẹ́lẹ̀mí ẹ̀sírù fílẹ̀ àrùdì ìfàyàwó wọ́n náà tó wà láyé lónìí tó yá pé tọ́lọ́run àti tòjíṣẹ́ káàkiri àwọn àfẹ́ẹ̀sì ló jókòó láti máa lọ dìtẹ̀wọ́n ní kọ̀rọ̀ ó lè bá dáadáa bọ́ Ah, ó lè bá rí bọ́ ọ̀yà ń zúrú àgbákò tó fẹ́ kò tó ní bọ́ọ̀lẹ̀ lọ́ra wọlé yàn kẹ́yìnfà káàkiri wọ́n gbogbo ẹn tó ń sọ dodo ni wọ́n bá lọ ń bá ṣọ̀ta ní kọ́rọ̀ tọ́rọ̀tẹ́lẹ̀ omi náà yáyà kò yàjẹ́ àbúrázì ayakumullah ẹlẹ́mí sí ẹ̀dẹ̀rẹ́ àbá súnà kó máa rẹ̀ ní sí kó máa kíwa ó lè bá dáadáa bọ̀ ó fẹ́ kàgbákò tó ní pọ̀tẹ́. ọ̀yánzúrú kéfà kánà àpíbàtú lábìnà mìíràn kọbílìhìm dàmàrọ́lọ́wù aláìhìm wàlìlkàfìrí náà mùsàlùhà. àdàbí tó yẹ pàpá ṣàwò nìkan Àdàbí tó ẹgbà bá ní nìkan lákójúlé tàà Ah. Dẹ́mọ̀rọ̀lọ́wọ́ aléyìn. Torí bó ṣe ṣẹlẹ̀ sáà ní tàná nìyẹn. Ọlọ́run ni dẹ́mọ̀rọ̀lọ́wọ́ aléyìn. Ọlọ́run ń dìstrọ̀ ìwọ̀n. Wàlílìkà fìrí náà mú sáàlú ha. Ọlọ́run náà kèfèrè náà wọn tí wọ́n jọ wọn láwọn tí ìparun dé bá lánàá. Ìparun mọ́ọ́lá àlàmọ́. Ọlọ́ni tó ń ṣẹlẹ̀ náà ni pé dhalika bi anna Allaha mawla alladhina amanu. Ọlọ́run nìkan náà lẹ́yìn tó ṣetán láti gba gbogbo olùgbàgbọ́ òdodo kalẹ̀. Ìyà kan ò lè jẹ́ olùgbàgbọ́ òdodo kó jẹ́ gbé. Tó bá jẹ́ lọ́wọ́ Ọlọ́run fi ìṣàdán òfin

ọba tẹ́mi ń sìn ló fẹ́ bájà yẹn mọ̀nà àádáàlè wà lè jẹ fàkọ̀dà àdáàtùhú bílhárùbí alọ́lẹ́ni tó wá náà ẹni tó ń ṣe tó òun fẹ́ bájà òun fẹ́ bá wọn Zàlíkẹ́ bí ẹnà lọ́ra máúlá lábí ìnà àmànú. Ọlọ́run olóhun lòun ṣe tàwọn ẹni tó ń wà pẹ̀lú tó ń dáàbòbò wọn. Wọ́n kàfìrí ìnà lámáúlá làhún. Ẹni ṣe rá àwọn kèfèrí tí wọ́n sin tó ń dá yẹn, àwọn alẹ́ni tó fẹ́ gbà wọ́n lẹ̀. Iná lọ́ra yúdẹ̀ ọmọ pẹ́ni tó jóló ní wọn tó ń jẹ́ ṣètọ́ nìkan gangu fún ara rẹ̀. ó yà wọ́n lẹ́dẹ́ bí pé ẹkàn sọ pé àwọn tó bí láàrín ṣẹ́tọ́ ní rọ̀jí máa rẹ̀ ni àwọn tó bí láàrín ṣẹ́tọ́ ní rọ̀jí máa rẹ̀ ìṣú ni ṣe wọ̀ yìí lásán wà ní gbogbo tó kó sílẹ̀ tó jẹ́ lójú yìí gbogbo àwọn oògùn tó fi rí bí owó ṣe gbogbo tó kó sábẹ́ bẹ́ẹ̀dì gbogbo tó kó sínú ọdún gbogbo tó kó sí yàrá gbogbo tó ní kò gbọ́dọ̀ kanlẹ̀ gbogbo ilé tó kó kalẹ̀ kákàkiri tó wá jẹ́ lójú lọ wá fi yọ́rò kó fẹ́ tààfà súnà láyà ráwọ́lé náà kó wà túbọ̀ tán ẹ̀ ọ̀fẹ́ wọlé أعوذ بكلمات الله تامات من شر ما خلق متى pere ti tó láti fẹ́ gbogbo tó ní قال موسى ما به السحر إن الله تلو إن الله لا يصلح عمل المفسدين ẹ̀lẹ́ náà ti tó láti bá ọgbọ́n tó kójúlé jẹ́ ó jẹ́ padà ní pàṣàpàṣá kó jókó jẹ́ tó sọ pé ọlọ́run kí wọ́n náà tètè bá wọn pé pé bá wọn yàgò fún ẹjẹ́ ẹni náà ni tọ́lọ̀ bá ní ẹwù àwọn tí wọ́n ti rí kọjá lọ táwọn náà rò páwọn fún ìlàkínà mi ń kọbílì ìmìnà lèkòrò ní yàmùsùnà fi masáàkìlì ọlọ́ọ̀bá ní àwọn ènìyàn náà ti gbáyé rí yàmùsùnà fi masáàkìlì àwọn náà afala yasma'un. Alánilẹ̀ tó ń sọ fún wa yìí, àmì ló ń fi sà fún wa o. Fẹ́ni tó bá nínú rò, fẹ́ni tó bá dẹ̀ lọ́rọ̀ gbọ́. Ìpẹni tí ò bá àgbàlagbà lábọ̀ ọ̀rọ̀ là fún ọmọlúwàbí, ọmọlúwàbí tó lábọ̀ nú, olóyẹ̀ṣẹ̀ máa di odindi. Ìgbà ọmọlúwàbí tí ò lábọ̀ kan nú tẹ́lẹ̀, àbọ̀rọ̀ tẹ́ gbogbo wọn náà tó ń gbọ́ wà sí lónìí tó wà lórí ìbàjẹ́ kan àbí kejì tó wá ń wo tọ́dẹ̀ ń sọ fún ẹ pé à gbogbo obìnrin yìí àwọn ogekóke tó ń ṣe yìí àwọn tó ṣe lánàá wọ́n ti ṣì lónìí àwọn yahoo ló ń tẹ̀lé kiri wọ́n lò ẹ̀ sọ pé ni ó náà pé àwọn ni wọ́n ṣe dáadáa wọn gẹ́ẹ̀tì ẹ̀nì wọn lọ́gọ̀ ìwọ́gbọ́n ní tó dájú ni pé ògbọ́n tọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣùgbọ́n lọ́mọ̀ ọmọ fẹ́ mú wọn níbi ìbàjẹ́ wọn ni tí wọ́n ń gbọ́kan lónìí tó ọkọ̀ tó

níjọ́ tọ́lọ̀ yẹ ẹni tí ò mẹ́rẹ́ abẹ́ sun fún lórí díẹ̀ gbogbo ẹni tó bá ń wà níbi kan tó ń gbé pè kan hùwà bàjẹ́ wà sí wá fún ẹni pé pàtì ò má jẹ́ tàn ẹ pé má dáhùn èṣù máa ń tàn ní púpọ̀ Ilé náà ni wá àtútọ́lọ́ ṣe fún wa ní gbẹ̀yìn nínú Sọ́rọ̀tù Sájídà yìí. Ọ̀lọ́mí ọ̀rọ̀ wà náà na sókùl máa a ilẹ̀ àrùdì ìjọrò sí أولم يروا سيئ علي سيئنا ناكيسني أولم يروا ببكيني أنا نسوق الماء إلى الأرض الجرز Ìpẹ́ ọlọ́run ọba là ń jẹ́ kí omi là ń fún àwọn ilẹ̀ tó ti di òkó, al'adùn lè yá àdìsà, ilẹ̀ tó ti gẹ. Ilẹ̀ tó ti di òkó, ọlọ́run ni adẹ̀ ń fún ọlómi fún àwọn ilẹ̀ ẹlómi mú. Fanúkúríjú bí i zọ̀rọ̀ àǹtà kúlù mínú ànàwà àmọ́hùn wa àǹfòsùnhùn. Kábíyèsí ọlọ́run, ságbẹ̀ bá ń pa oko lásìkò ẹ̀rùn tó jọ ń bọ̀. Àwọn apako, apátá bẹ̀rẹ̀ sí kọ́, a máa kọ́ ilẹ̀. Dọ́ta máa kún mọ́ wọn, gbogbo ara wọn kún abu tátá. ìwọ̀n tí wọ́n wá kọ yìí gbogbo ibè tí wọ́n kọ yìí gbogbo oko tí wọ́n rò yìí a máa kí àgbàdọ́bọ̀ náà mí òjòdí ìsọ̀kalẹ̀ ọ̀rì díẹ̀ a ń lẹ́pá kí sí mí wọ́n Allahu dára ń gbà kò ní jẹ́ ọ̀rọ̀ gbogbo ilẹ̀ tó ti dásí fún níjọ́ ní ọbábẹ̀rẹ̀ sí rúwé padà ọbábẹ̀rẹ̀ sí rúwé padà ilẹ̀ mí inú ẹ̀pá pàpàtọ́ wá pàkótán wá dáná sún ẹmà wọ́n ti súnlẹ̀ yóò ti jóná ọlọ́nilọ́dọ̀ tí nìyẹn ilẹ̀ náà lọ máa orúgbìn jáde. ìrìnlẹ̀mọ́ annamọ́ya yóò yìí àrùbọ̀ bá ìdámọ́ òjì ha. sáàlọ́ ìjẹsẹ̀ tó kú yìí sáàlọ́bìnrin sá jísọ́sì ni sáàlọ́bà muhammadu ni ìrìnlẹ̀mọ́ wọ́n bá ilẹ̀ wọ́n bá láyé ni àwọn náà bá èso láyé wọ́n bá ṣe oúnjẹ tílẹ̀ wù wọ́n bá láyé ni àná kìí ṣọlọ́run ànábí kankan kò kìí ṣọlọ́run ntọ́lọ̀ ń dá làwọn náà nínú tọ́lọ̀ ń dá náà ni أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون الله أصبح أفرأيتم ما تزرعون وإن أفرأيتم ما تحرثون إيه وإن تنكي وإن تنبي أأنتم تزرعونه الله نشاهد لأن جاكوه جادي أم نحن الزارعون أبا ولا أم نحن الزارعون لو نشاء لجعلناه رطاما فظلتم تفكهون الله ni tó bá wọ̀ ọ́lọ́ wọ́n lè ní kí gbogbo ẹ̀ jóná kẹ́ẹ̀kí bọ́lẹ̀ kó má dẹ̀ wúrú bí. فظلتم تفكهون. àrákọ̀ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ máa ń dá torí ẹ̀ ọba tó ń dára yìí là ń pẹ́ kí wọ́n náà sìn kúrò níbi tó wà tó ń sin tọ́lọ́ àwọn bá àwọn àlàyé ọ̀rọ̀ ẹ̀nà ní sọ́lọ̀ ń ṣe fún aláyé أولم يروا أنا نسوق الماء إلى الأرض الجرز فنخرج به زرعا تأكل منه أنعامهم وأنفسهم Iná orílẹ̀-èdè tó yẹ kíyàn ti ẹ̀sí sílọ́un jù, tó yẹ kíyàn ti dá látorí ahọ́n ẹni àti láti náà pa ẹni jù orílẹ̀-èdè Nàìjíríà yà jẹ́ kan southwest iná tó wá jẹ́ kan níbi tá báyà yìí dé lónìí nínú àwọn ìlú tọ́lọ tún kẹ́ pẹ̀lú pínlẹ̀ wá jẹ́lẹ̀ ọlọ́ra kọ́làkẹ́ wọ ẹnu kọ́mpáǹdì báyìí kò ní tóbi jọ́gbẹ̀lẹ̀ kan bá tún tí a bá kó kúrò nínú ilé láàrin ìjọ mélòó tẹ́ bá ṣọ́ra ẹwà dédé pé nílé ibi tẹ́ ti kó kúrò àwọn kórókó tún ti ń dágbọ́n hù láwọn ibìkan ẹgbẹ̀bòmí nínú tọ́ẹ̀lẹ̀ tán wà ti lẹ́tà ìsì ibẹ̀ àwọn kíní ya tún penetrate náà tún hù jáde orí tọ́lẹ̀tì lókè inú mọ́sídìí ń bí tààtí wọ́ tààtí ṣe ah, lára wọ́ọ̀lù lára ẹgbẹ́ ògiri àǹtún tẹ́sírọ̀rì ìnáhú ẹwà àtọ́lọ̀ àbá ń dábó ṣe tó kátàkùn bá ti gbá yẹ̀pẹ̀jọ síbì kan báyìí tó bá ti pẹ́ tí yẹ̀pẹ̀ ti wà ń bẹ̀ ẹkàn dédé pé ta ló ń dá gbogbo ara ẹni kìí ṣe wọn lọ. táwọn tẹ́ ń sìn ẹ̀nà ló ń dá. fanúkúrú tó bá kòkòtà lẹ́ ń sìn ń bọ̀.

فنخرج به زرعا تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون الله نعم تأكل منه أنعامهم ẹ máa fún تأكل منه أنعامهم الله أكبر àwọn ewé kan wà ẹ̀nà àwọn ewé tó ń hù lórí ilẹ̀ àwọn ẹran tọ́lọ̀ wọn bá dá oníkálukú ní tó ń jẹ ń bẹ̀. takulu minhu an'amuhum. àwọn ehoro náà ní tí wọ́n ń jẹ takulu báyìí sọ́sọ́bá ti àwọn àgbò àwọn màálù àwọn náà nírò Allah.

àbílẹ̀ ibi tó rẹ́ǹtì náà ní àìkà ìmọ́yẹ̀ ìpìlẹ̀ ilé ìbí tó ṣe ṣọgbà sí ṣùgbọ́n fáàrí ti pọ̀ jù ó ṣàfẹ́ ṣiṣẹ́ ìjọba náà ni ó náà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ jẹ́ pé sálárì yẹn ò ká àfikọ́ máa dúró ń jọ́ṣàn káàkiri àbí bà wọ́n jẹ́ ò ọmọ awọ́ ọ̀ké má sàn torí pé ìlú ló fẹ́ gbà ń sálárì

kó kan àwọn obìnrin olóbìnrin mọ́lẹ̀ kó mú mú kó bẹ̀rẹ̀ sí kó bá zùn mú wọn ṣáyé eré nílé àbáyé káyé ayéradáradá ìgbésí tí ò lọ́la ẹwọ́bọ́lọ́ ti kẹwa tó nílẹ̀ wa táàfílà ní àwọn bòròrò bá pẹ̀lú pọ́nfẹ́ jẹ wọ́n ni pọ́tì ní ṣùgbọ́n pọ̀lọpọ̀ ẹlòmí ò ní kankan ṣe ìtò kéré jù lórí ẹ̀bá nínú wàhálà kò ṣe tán àti ṣe ó rẹ̀ fẹ́ lówó ọ̀nà fẹ́ gun fẹ́ǹsà ọ̀nà fẹ́ gun kéré kan ọ̀fẹ́ gun láńgbò láì ṣiṣẹ́ ó ti fọkàn sí pé adìyẹ mélòó ló ń fẹ́ tàkóhun tó ra lọ́bọ̀gínì mọ́ tó ń bá tẹ́wó tó ń bá tẹ́wó tó ń bá tẹ́wó tó ń bá wà káàntì kan ah tó ń bá rọ owó jáde ó jẹ ẹ̀ẹ́ ọjà o àlàyé náà lọ́run ṣe fún wa nínú àlùkùrá ìjọpọ̀lọpọ̀ ìjànàbù àní líkàsí láàní ìfìtọ̀ lábílẹ̀ ọ̀rúnlá wọn náà tó jọ́dọ̀ lónìí ìjànàbù àní líkàsí láàní wàbísàáyì yẹ́ríkọ́ ìlúmọ̀ríhù lábí ìtẹ́jásúlé èyàn náà gbọ́dọ̀ jásọ̀ fún jásọ̀ sí wàbísàáyì yẹ́ríkọ́ ìlúmọ̀ríhù lábí ìtẹ́jásúlé kòkò tó bá fẹ́ jata tí ẹ gbọ́dọ̀ gbóná wọn náà gbọ́dọ̀ gbìyànjú ó gbọ́dọ̀ ní kankan tó ń ṣe wàbísàáyì sí rúlé sàádà tí fàálàmì àyẹ̀mọ̀ yàn gírádìtì sáré náà ni ni wọ́n A na-eme kí owó wọn. A sáàlì. Ọ̀pọ̀ àlọ́, adẹ̀ a na Yẹ̀rí kan lè máa rí o. Ìwọ́n yọ̀ lẹ tara rẹ̀ ò Wàbí ìdàkà Zúlì, wàbí sáàlì, yẹ̀rí kan lè máa rí o láàbí ìdàkà Zúlì. Àwọn ni ta ta Ẹ tí wọ́n méjì lórí àti gbogbo tí wọ́n tẹ́ ń wò yẹn. Yorùbá mélòó lẹ rí ibi irú ẹ̀. ń ta wọn. وبالسعي يرقى لمريو لا بتكاسل فاري فاري àwọn ọ̀dọ́ wa ti pọ̀jù وبالسعي يرقى لمريو لا بتكاسل àwọn ṣe fáìn bára ìwọ̀n bọ́wọ́ tó bá tún wá rí mi tó ṣe bó ṣe fẹ́ bó ṣe fẹ́ lo bó ṣe fẹ́ lo sẹ́wìntì ẹ̀. wà fi sáàyì zírò lè sàádá ti fààlà mí. ṣẹ́rí pé kéèyàn náà jẹ́ni tó fi kéèyàn fi gbìyànjú kújọba ọkùnrin ẹ̀ àṣírí kan ní níbi pé kéèyàn fi tètè méèkì ẹ̀ láyé. sírò sàádà ti fún àlàmì. kódà kéèyàn jókòó lójú kan. wà máa ń lọ ọmọ ha yẹsẹ̀ àbígẹ́rì ìtàkọ́ fúlì. ẹlẹ́dàá takú aníṣọwọ́ tó ń kọ́ tó ń fọjọ́ àárọ̀ ń kọ́ rèé wọ́n lè fi ṣọwọ́ òun lẹ̀ ní kò fílẹ̀ fi kàn mí kù. wà máa ń lọ ọmọ ha yẹsẹ̀ àbígẹ́rì ìtàkọ́ fúlì. àfáà ilé ṣàlùmílẹ̀ olóṣàmí domọ́sì pẹ̀lú ẹ̀nà ó tún dákó pẹ̀lú ẹ̀nà ó tún sẹ́ran ọdún ṣe jẹ́ǹdì wà fi sáàrì sírò lè sáàdá dì fàálàmì ìjọ́ ní tó pẹ̀mí tó sọ pé máa lò nǹkan fẹ́ kú máa lò nǹkan fẹ́ kú wá wọ́n káwọn ti ju àwọn tó bá fẹ́ pẹ̀mí náà nígbà tí mo kọ́ ti fóònù mẹ́rin Allah akwa àbábìlá onímọ̀ sí ní màálù kò dúró ní ọlọ́pọ̀ náà ti kí ní ṣẹ́rin nígbàtà àti dẹ́kí mọ́sí prọfẹ́sọ̀ lè ṣiṣẹ́ kanjọ́ náà ẹ̀rọ iṣẹ́ tó ṣe kò pamọ́ tó bẹ́ẹ̀ abúsọ̀ fi yádà Eliasda a agbọ́dọ̀ rẹ̀ tó máa rántí iṣẹ́ tí ọmọ yàwà yìí ti fídíò rẹ̀ ṣì wà lórí àdìsí laptop mi tí mo jọ sílé òun ló ń tó wá ń sọ̀pláì omi fáwọn brothers jẹun rí dẹ́kì lóòkè àzọ̀pọ̀ àwọn olómi omi o omi o gbogbo wàhálà yẹn kò já sásán sírò ìlú sáàdà tí fàálàmí ọlọ́n dégbìyànjú ẹ ládé wà máa lọ wà wúra rẹ̀ kó òun dìdì graduate wọ́n ẹlùmí àti wá mú wà ẹ́ kìdá ní ó level certificate a ti ma wá dàmú pàrà òkè mọ́sàn pàrà gbogbo bí tọ́wá ti náà wá ṣẹ́ ọ́n wá ìkíní ẹni tó ní degree lọ́wọ́ ẹni tó ní masters lọ́wọ́ ó ń dá kóńgò kadà ó sì ń wá tẹ́gbí ẹwọ́ òfẹ́ pẹ́sẹ́jà náà ló máa ṣe ó ní ó tẹ́un lọ́rùn ha kíláàkì ní ẹ̀ clerical officer wà ní sàárì sírò lè sàádá ti fún alami pẹ́ alùmọ̀gbọ́n tó lóore jù láyé níṣẹ́ ọwọ́ bó ṣe ń ṣe iṣẹ́ tẹ́lọ rẹ̀ bó ṣe ń ṣe iṣẹ́ tẹ́lọ rẹ̀ bẹ́ẹ̀ náà ló tó wà ní funab ó tún kàwé ẹ̀ lọ kò dúó kò dúó gbà kankan ó ti bá ṣe wá fún àwọn ìyá mi lónìí ó tún ti padà síbi tó ti lọ ń báṣẹ́ lọ ó bá tún ti di àárín ọ̀sẹ̀ ó tún ti gba skúù lọ ó bá tún ti wíkẹ̀ndì á tún kò sí taisun taisun ìwọ̀fẹ́ ṣe kankan tó bá mẹ́kẹ̀ẹ́ lọ́la tó wá gúnkè ọmọ wa jẹ́ ní ọkànyọ̀kan ọmọ àtẹ́lọ. àtẹ́rídọ́ àtẹ́kù nárọ̀ fi kọ̀ọ̀kan mi. ìrẹ̀lẹ̀ láwọn ọmọbìnrin ẹ̀ náà mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin ẹlẹ́sẹ̀ tíní tíní yẹn. àwọn tó yọ̀ lẹ́yà. ọya babalákọ̀ ọ̀lẹ̀ ọya babalákọ̀ ọ̀bù ọya babalákọ̀ onígbèraga àwọn ẹlẹ́sẹ̀ ṣíṣe ṣe yẹn ẹlòmíì ó fẹ́ lè máa nẹ́kọ́ máa bá ń fọnù wọ́n dẹ̀ sùn jù wọ́n sùn jù láàrínláà oorun ní ẹni lóyún gan òtútó tó máa tó wá jí báyìí fóònù náà ni sísà bó ṣe ń lu ayé yóò gbà kò gbà rárá kò gbà rárá bó ṣe ń lu ayé àtẹ́rìbọ́ ẹ̀ẹ́dẹ̀kún náà fi kọ̀kọ́ mi ó lè ní ma máa lọ hú ọ̀sán inni mamala orange god forbid a ní okiri o lè máa tàn bẹ̀ akọ ẹ́ ṣe o tó yìí ọbẹ̀ tó jiná ló fẹ́ máa jẹ ẹ́n kọ́ṣà máa tẹ́wó sí ẹgbẹ́ òṣè dátà gbogbo nọ́mbà àwọn búrọ́dà búrọ́dà ló orí fóònù ẹ a máa jẹ́ ṣígọ́m pàtàpàtà àwọn àtọ̀rọ̀ bára àwọn tó ń fún ẹ́ náà fọ́ ó ló ń kọ́ ààkẹ́ <laughs> ẹmọ́kánà àjọkan olè escape ẹ̀ tẹ́gbogbo tó ń gbà yìí náà á lẹ́yìn kọ̀sọ́gbọ́n tó ọlẹ́ ọlẹ́ ọlẹ́ kìí ṣe nǹkan rí ilẹ̀ wa tọ́lọ̀ bá fún wa bẹ́ẹ̀ náà káwọn ìjọba náà lọ́wọ́ sí pọ́pọ̀lọpọ̀ náà fẹ́ dákó ṣùgbọ́n àwọn tí wọ́n ń dẹ́ẹ̀nà jẹ àwọn tún ti máa dẹ́ẹ̀nà wọnú gbólọ fi jẹ oko jẹ pákí jẹ wàtàwọn èèyàn gbìn jàwọn oríṣiríṣi tá àgbàdo jẹ́ṣú ṣe gbogbo ẹ̀ ń ṣe kú police station tẹ́ẹ̀bá ṣọ́ra fi ń lẹ̀ síbẹ̀ ni àwọn wa ń ṣe mọ̀ kó ṣe wá rí báyìí bẹ́ẹ̀ ni gbogbo màálù tó ń dà yẹn ìrandíran ẹ̀kọ́ ló ní sínẹ́tọ̀ nínú ẹ̀ sínẹ́tọ̀ yìí rẹpítẹ́ntì yẹn ó náà ní màálù gọ́ọ̀nà náà nínú ẹ̀ gọ́ọ̀nà wo ma ma braz ó náà ní àwọn ọ̀gá àwọn àmì ọ̀pọ̀lọpọ̀ àwọn arábí airport ibi tó ní kálukú wọ́n fowó ìfitán dewó wọn mọ́lẹ̀ sí nìyẹn torí ẹ̀ ló fàájẹ́ fi máa rí pán arábí ọkàn wọn balẹ̀ wọ́n máa bá ń lérí báyìí wọ́n tún máa wò ilójú báyìí ẹ̀rù nípa wọn igi wà lẹ́yìn ọgbà wọn ni àwa ò o báwo tààdẹ̀fẹ́ dákó ẹ má jẹ́ kí màálù yí máa jẹko olóko jẹkújẹ ẹ wá nǹkan ṣe sí ẹ fi ọwọ́ sowọ́pọ̀ látòkè lọ́rùn ọgbọ̀tẹ̀ bá fẹ́ dá tó fi máa dá sí pé àwọn màálù yẹn ọ̀hàn ní máa lọ bà irúgbìn jẹ́ olóòjì sọ́rẹ́jì ẹlòmí tí ò fi jẹ́ kẹlòmí dákó sọ́rọ̀ ọ̀tẹ̀ ti lú ẹlòmí lùkulù nínú gbó Gbàtọ̀ ka mọ́ bẹ̀ wọ́n jẹ́ gbẹ̀ wọ́n dùlù. Ọ̀làm yàrá ọ̀nà na zúkú afala yubsirun. ọba ló jẹ́ àmọ̀ yí pé ara tóhun ọlọ́run bá dáre ilẹ̀ tóhun fún wa ni mo fi ń sọ́lẹ̀ kan pé nínú ilẹ̀ tọ́lọ́run bá tó tún ṣàánú wa dáadáa ń ní àwọn ìbò ọgọ́rọ̀ lẹ́tí sí wọn ilẹ̀ epo ni àwa ló jẹ́ sí pé àwa kàn fẹ́ láńbí ni àwa láwá yíò lẹ́jù àwọn mọ́là tí wọ́n máa ń ṣe bọ̀ wàhálà káwọn tó dákó lọ́dọ̀ sí sí wọn àwọn tó ń dákó jù wá lọ àṣírí mi pọ̀ tí máa tún tún bẹ̀ẹ̀ náà mú bọ̀ àwa táwa wà ń bí ta nílẹ̀ ta nígbó rẹpẹtẹ àárín kankan fi ṣe nínú àṣírí ibẹ̀ tí mo fẹ́ tó túlé ní àwọn ọ̀jọba àwọn tààrà bí ẹ lókè lọ́rùn ẹnu gbọ́lá ti sọ ilé yìí ibi tàbí ṣe bá ti fẹ́ wá ní kó ti wá ìdúkòkò mọ́ ní kọ́ tí mo fẹ́ sọ yìí látọ̀dẹ̀ ní kẹ́ni àwọn gómìnà wọn lókè ọya wọn mójú tó ṣe ọ̀gbìn wọ́n dẹ̀ ń fún àwọn èèyàn wọn ní equipment tí wọ́n fi ń dákòó wọ́n fún àwọn èèyàn wọn náà wọn níṣẹ́ oríṣiríṣi wọ́n fowó ìjọba ara láwọn owó tí wọ́n fi tọ́tẹ amẹ́kì kalẹ̀ fún agriculture kí ló ṣẹlẹ̀ sọ́dọ̀ tí wá bí tó fi rí bó ṣe rí ó béèrè southwest ẹja tají tó wáyé pẹ́ta àwọn tí ọya bá dúró lè nípa àwọn òfin a máa ní ṣù àbújá tọ́bà tó kó ṣù náà wọlé tọ́ kátà wọlé ebi àpá tó yẹ kébi pa wá àwọn bàbá wa lánàá gbogbo ẹ̀kùnlélé wọn ni wọ́n gbin rodo sí nọ́gbin tomato sí nọ́gbàtà àjọsù sí tàà gbọ́jú bá gbígbúre sí gbogbo kọ́mpáàdì làwá ti wọlé ní lẹ́ni tó bá tún ní kọ́mpáàdì lóríwọ́ kò síkùn lọ́wọ́ ẹlẹ́ tó nítumọ̀ látọ̀dọ̀ àwọn ìjọba wa fáwọn àgbẹ̀ ní southwest bó ṣe yẹ kó lọ ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀dọ́ náà dẹ̀ rí àwọn náà rẹ̀ láti ṣiṣẹ́ ọ̀gbìn ṣé kìí ṣe bí ọlá là ń sún síwájú yẹn àwọn àṣìṣẹ́ àṣẹ wàhálà ń rówó àwọn afowó ọ̀wọ́n rajà ọ̀wọ́n nígbàtà ní ìta ṣe fúnra wa Pákítà tó wá ń jàjà ń pè ní Southwest ń bí, ọtù ti wá ń fi àwọn oríṣiríṣi àwọn ọkọ̀ wà wọ́n lọ, ọlọ́ fi ń ṣọtí. Ojoojúmọ́ náà wá ń fi kínápa àwọn mọ́tò yẹn. Ẹ́ àwọn kápsà àti àwọn mọ́tò oríṣiríṣi lálá, ojoojúmọ́ báyìí, wọ́n fi ń kó pákí kọjá wọ́n fi ń kó pákí kọjá tó fi kan di wa tá à ń gbè nílùú wa ń bí wọ́n tún kó igi kúrò lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n tún kó lọ lú míì táìdí yóò táwọn fádà tí wọ́n fi nǹkan wá fẹ́ lánìlùú tí wọn ọjọ́ ọ̀la tó fẹ́ gbọ́n ṣebí tí nǹkan tí wọ́n bá fẹ́ jáde kúrò lórílẹ̀-èdè lọ lú mi ṣe bó yẹ ká kó gọbọ ilé ẹkó máa bá jáde rárá ohun tó bá fẹ́ wọlé láti lú mi sọ́dọ̀ ti tiwa ló ń lawó rẹpẹtẹ lọ owó tẹ́ máa fi clear mọ́tò ní pọ́tù fẹ́ jù ó tẹ́ fi rà nílò òyìnbó lọ ẹ bèèrè lọ́dọ̀ àwọn dílà

فكفر بأنعم الله فأذاقنا الله لباس الجوع والخوف بما كانوا يصنعون Allah fún alákàwé ìlú kan ìletò kan orílẹ̀-èdè kan. Ọ̀rìyàtà ń. Àwọn orílẹ̀-èdè tó yàtọ̀ pé. Kàná tí a mi náà tà mọ̀pọ̀ máa ń ná. Allah ni òun fi wá láyà balẹ̀ wọ́n ní fọkànbalẹ̀. yàtìlá àrọ́gọ́dà kò lè máa ká. ìjẹ́ mú wọn wá ń bá wọn nírọ̀rùn ní gbogbo orí different angle oníjẹ̀mú ti wá ń bá wọn. àárò wọn bí epo àárò wọn níbi ọ̀gbìn àárò níbi àwọn kan àlùmọ́nì inú omi oríṣìíríṣìí ọ̀nà lọ́lọ́lọ́run ti bẹ́ẹ̀sì kọ́ntì náà ọ̀rọ̀ ní yẹ wá dàbí ìlú báyìí ọlọ́nìwọ̀ jẹ wá kẹ́ orílẹ̀-èdè náà tó bọ́ ṣe kẹ́lú tó ń sọ yí tó fọ́gáfọ́rọ̀ tí bí a ní ìmìlá apàdàwà yà láì mọ́rí pẹ̀lú kẹtọ́ ọlọ́ọ̀bá ṣe fún wọn fa'adà kọ́gá lọ́ọ̀kùn lè bá sálẹ́jú ọmọ alápàdà wá ń ti egungun jẹ

ọdọ̀ lábẹ́ bọ́nú ẹ̀ ọdẹ̀ náà ọ̀kan ni wọ́n kówó náà jẹ́ níbi ọdún mélòó kan sẹ́yìn àgbọn kankan ẹ̀ẹ̀dẹ̀ ti kágún ọlójú kágún kí gbogbo adákẹ́ ká mọ̀ wọn ẹ wọn wọ́n àwọn onáwà ń gana gbogbo wa ní àwọn kan ṣó àwọn kan wọ́n jókòó sí ìjọ ọ̀rọ̀ orílẹ̀-èdè tọ́lẹ̀ fi ìyà jọmọ Nàìjíríà báyìí àwọn náà kan láàrin ara wọn ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣe ọlọ́mọ̀ wọn àwọ̀ ìdẹ̀dé dákẹ̀ ọdún ọ̀la fẹ́ bọ́ nínú ẹ̀ ọdún ọ̀la fẹ́ bọ́ ṣe káwà lájúlẹ̀ náà káàdẹ̀ máa wọ́n àwọn ń kẹ́ tó bó ṣe Ghana ni tàgárà ṣe bàtà tí wọ́n lẹ kíkàkiri tàgárà ń lẹ bàtà kiri tán ṣe tán lẹ́kẹ́ tán kàkiri àdúgbò kiri tán ṣe bread tán ṣe dye ṣe buns tán ṣe buns káàkiri lọ́gbàdó ń bẹ̀yẹn ẹ̀gbọ́n ń ta sí Ghana kódà Allahu Akbar ọkàn tàgà fún wọn ni ta flour fún wọn ta ṣúgà gbogbo tó fi ni ẹ̀gbọ́n mi ń tà fún ọlọ́dún náà wọ́n dẹ̀ gbé dè wọn kẹba mọ̀bí tí àwọn ará bí yẹn pọ̀ jíjẹ́ pàwọn ní kọ́sọ́mà tí wọ́n patronize títà wà lọ́dún náà wọ́n dẹ̀ gbọ́ Ghana láì lọ́lú wọn Ghana mẹ́rẹ̀ lẹ́yìn rí mọ́ bí ní ìsìn náà ní wọn lọ mọ́ billions billions táwọn onínáà ń rí tí wọ́n ẹwọ náà ń lò ọjọ́ onínà lẹ́mẹ́tì sàngbẹ̀ ìjẹta ó dẹ̀ tán bí alúgbẹ́ wákàtí méjì kódẹ̀ tó dípò tán jẹta ẹ dẹ̀rí àti tó jẹjọ ní ìtí rọmọdọ́nù bẹ̀rẹ̀ tó fẹ́ parí rọmọdọ́nù di 28 ìtí rọmọdọ́nù bẹ̀rẹ̀ gbogbo náà nílẹ̀ kí la ṣe tó le ní ọ̀lá tó fẹ́ bọ́ nínú ilé ṣe bá ti fẹ́ máa bá lọ rí ṣe kí gbogbo náà dẹ̀ jákẹ́ náà ni ká sọ̀rọ̀ ìyàn sọ̀rọ̀ wọn náà dẹni mo dẹ̀ ti ń sọ yóò ìjọba àtayínláyà ṣùgbọ́n àwọn tí wọ́n a

ìpele wa e e ń kó nǹkan náà lọ ẹdárúkọ wọn ẹjá mọ̀ àwọ òmórúkọ àwákan pàṣàmọ̀ ni àṣàmọ̀ náà dẹ̀rẹ́ wọ́n ń ta ọdí àwọn bèèrè náà tó máa bẹni tọ́rọ jẹ́ sí ẹ̀ ayébẹ̀ẹ̀kọ́ ni أولم يروا أنا نذوق الماء إلى الأرض الجرز فنخرج به زرعا تأكل منه أنعامهم وأنفسهم تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون. Ọlọ́gbọ́n wa sọ orílẹ̀-èdè wa ṣe,

àwọn sínẹ́tọ̀ tí wọ́n ti lọ́wọ́n tó bẹ̀ wọ́n bẹ́lẹ̀gbẹ́ àwọn ilé tó wà lẹ́ yìí ni wọ́n gba bá owó àwọn house assembly tó wá gbogbo wọn house representative ah ó wá kú ṣe wọ́n na ṣe na ibi tọ́rọ kù sí nìyẹn ṣe wọ́n na ṣó débi tó yẹ kó dé bóyá káà rẹ̀ àwọn kàmpé fún yíò mú tọ́lọ́n bá níwà náà kọ́lẹ̀ ń pẹ́ tó ṣe ń padà bọ̀ tọ́lọ́n bá ní kẹ́ padà dé bí a kẹ́ stop bẹ́ẹ̀ ṣe ń pọ́mpù owó sáwọn bí tẹ́ ń pọ́mpù ẹ̀sí yẹn bí a kẹ́ fún yẹn bá fókọ́ sí iná nìkan kí yẹn kakọ́kọ́ bọ́ọ̀lù yẹn a yẹn ló kàn ìmọ̀ràn ní ọ ṣẹ̀rá àpálẹ́tì tẹ́ ń ṣe yẹn náà ìtẹ́ ṣe lọ gbogbo tẹ́ ní ìkàlọ̀pọ̀lọpọ̀ wọn kò délẹ̀ ẹ má ṣe mọ́ bóyá kẹ fi ẹ ẹ̀sídà bá ẹ̀ sórí àwọn ọ̀nà táwọn ọ̀nà bá dá mẹ̀kúnnà rìn agbàfọ́lọ́hun tàbá tí ń rá àwọn ọ̀nà rìn tọ́nà ti dá gbogbo àwọn ọ̀nà gbéríkó àwọn gbé lọ́gbọ́kadà gbogbo àwọn ibi omi àwọn ṣe fi ṣe àáhùzù fún ara wa wọ́n fẹ́ lè sọ pé kẹ má fowó kọ́lé mọ́gàn pàápàá tó pẹ́ mẹ̀kúnnù gan ti ń kọ́lé yàrá méjì yàrá mẹ́ta ní kálukú tí wọ́n zò tí ń kọ́ ti ẹ̀ kọ́nà tó fi kan bọ́ọ̀wò tẹ́ẹ̀tọ́ ń gbẹ́ gbogbo omi nǹkan kan mo fẹ́ water corporation ó lè wà náà ṣá ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn àdúgbò ní ìsìn oníkálukú ti gbẹ́kànga oníbọ́ọ̀wò gbogbo ẹ̀ àwọn yẹn ti wà ẹ má kọ́lé mọ́ ọ̀pọ̀lọpọ̀ ìtẹ̀dẹ̀ ń kọ́ iná ẹjá jayín sí àwọn tí wọ́n ti ní náà ni wọ́n rà àwọn olóṣèlú náà náà fà àkọ̀ bojú tí wọ́n rà àwọn ènìyàn àwọn fẹ́ra àwọn bojú ni wọ́n rà àwọn ní kíjìn ọ̀fíìsà kan lọ rà àwọn sì sẹ̀rà tán bá orúkọ ẹ̀nà fi rà àti gbogbo àníjẹ̀ ìmọ̀ràn ni ò dọ́nà bá ní kẹgbọ́ ò ọlọ́run aláwà ò ọlọ́nà àwọn tó ń ṣe fún wa nílẹ̀ yìí afẹ́lá yóò bù sí rú àwọn tá a fẹ́ jẹ àti àwọn a ń sì tán fẹ́ jẹ ó lòun ti ṣe sórí ilẹ̀ fún wa kọ́dà gbọ́n táwọn tí wọ́n ń sin ẹja tí wọ́n ń sin ẹran gbogbo tí wọ́n fi ń fìdí àwọn nǹkan sí wọn ó ní ilẹ̀ wá ń náà ni wàláì ọlọ́run kẹ́ nàìjíríà náà táìsì tá ń lẹ̀ yìí ọ̀dọ́ wa bí náà ti ń wa òkúta tí wọ́n fi ṣe táìsì yìí mi ìfẹ́ rò pé kankan wà táa fẹ́ lò lórílẹ̀-èdè tí ò sí lórílẹ̀-èdè cement ọ̀dọ̀ wa bí náà ni lavage cement tó wà lẹ́wẹ́ kòrò gbogbo lẹ́bẹ̀ gbogbo sálẹ́ lẹ́bẹ̀ pátápátá ọdún ti dìkẹ́ta àwọn bòmínà rẹpẹtẹ tó ti kan cement lórílẹ̀-èdè rẹpẹtẹ kìí ṣe ti ẹnìkan

adẹ́ndán ìyábọ̀ alára mú tipẹ́tipẹ́ ni torí ẹ̀nà ọ̀ṣẹ́ ọlọ́yẹn náà sí ìsìsì lápálára wa torí ẹ̀nà olùjẹ́pà náà ni wọ́n ọmọ Nàìjíríà náà rí gbájú bá lọ́wọ́ ibi tí àwọn tí wọ́n fi ẹ̀sìn tajà ẹ̀ ti lágbàáyé

Eh? Allahu Akbar ọlọ́wàjá kàgbàgbò ẹ ma gbẹ̀yìn wá ẹ ma ji wa. níwá àgbàkà pẹ̀jẹ́ fún yí gbogbo yà kọ́ bí ọmọ white white parí oṣù aṣọ funfun ọlọ́njọ́ májá ara padà sábúrú Nàìjíríà fẹ́kì tàbí ah! kódà àwọn ará ajé ìfẹ́ ẹ̀sìn gbámọ́ Nàìjíríà gan gbogbo bí ti yẹ kí lè jẹ́ sí rẹpẹtẹ káwọn ọ̀dọ́ máa ṣiṣẹ́ lọ bí akúra gbogbo bẹ̀ wọ́n ti kọ́ ibi tán àwọn ilé ìjọsìn sí business venture rẹpẹtẹ lọ́tún lọ́sì bẹ́ẹ̀ desperate báyẹ̀ máa aláwọ̀ bá ṣe kó sọ́wọ́ àwọn ìjọba amúnisìn kan bẹ́ẹ̀ náà tó kó sọ́wọ́ àwọn tí wọ́n pẹ̀rọ ní religious leaders kan táwọn náà já àwọn scammers tán pẹ̀rọ ní scholars jọ́lá tó fẹ́ bọ́ gbọ́dá ń bọ́rọ̀ ara wa lọ yìí ọlọ́wọ́ kó wáyọ́ lónìí náà ni ọlá yìí náà máa parí tafsir wa nínú Suratul Sajdah àwọn abílẹ̀ yẹn ti dágbére fúnra pé ọdún tó ń bọ̀ náà tó máa pàdé insha Allah abẹ́lọ́ àwọn akọ́jọ kókò wà lẹ́dìgbà náà nígbàtí wọ́n máa náà ti ti sọ́là ní ara wọn ní ká tó ni wọ́n máa tẹ̀ka fúnra láàáyàn fún wa o tó wẹ́ pé ṣẹlẹ̀ islam lábá fi ń ṣe kò yẹ kí sáàmà lókọ́ gọ́ọ̀mẹ̀ntì tọ́sẹ́lò mi ṣùgbọ́n unfortunately ẹlòmí kọ́dà kò tọ́sí káńsẹ́lá àdúgbò gọ́ọ̀nà ní ní state ibi kan bọ́lọ́n ṣe ń tó nìyẹn nígbàtẹ̀ bá sọ pé bẹ̀ṣẹ̀ fẹ́ nǹkan yìí nìyẹn ọ̀nà àdẹ̀bà yìí tó bẹ́ẹ̀ ìní ọdí tán ọdí Allah la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi tó ẹ pàwọn àwọn ọ̀jọ̀gbọ́n lọ bá ń yan àwọn èèyàn ṣúrọ́ kọmití ló wà táwọn ọ̀jọ̀gbọ́n kan ni wọ́n yan àwọn èèyàn tó fẹ́ jẹ́ olórí ni oníkàlùkù àwọn ọ̀jọ̀gbọ́n yà jókòó wọ́n lọ́wọ́ background history ẹni tó fẹ́ yàn kọ̀kan ní jẹ́ pé àwọn amúgbó àwọn ọlọ́tí àwọn apààyàn àwọn tó fi bọ́n sápò àwọn náà gbogbo ọlọ́jọ pàdé ní polywood èèyàn tó rẹ̀ sán sí gbogbo àwọn awòfẹ́tofẹ́tó ní kọ́dà tó bá fẹ́ tẹ̀ka sí bí gan tó bá bojú ẹ̀ bá tó bá rí àwọn ojú tó rí tó dágbọ́n tán ti ṣe paná hàn ní abẹ́ aṣọ